بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدعو الله tí a fi ìjẹ tó kó wa jọ ní ọ̀dọ́ fáńdá tí ó ṣe níbi ní àìyá mẹ́rin bọ́ńkà tí a ọlọ́run bá kí ó yọrù sí káà bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn lẹ́ni láti lọ láti sọ nípa ìtàn rẹ̀ àti ibi tí wọ́n ti bí àti irú àwọn iṣẹ́ tó ṣe ṣùgbọ́n tíra rẹ̀ ó ṣe lórí àwọn hadith tí wọ́n wà ní Bukhari àti Muslim tí wọ́n pè ní muttafaqun alayhi so èyí fi hàn pé gbogbo àdìsí tó wà nínú tíra àfa oní Umdatul Ahkam kò sí iyèméjì nínú àdìsí ni tó múnádókò nídàkejì ó ṣe tíra náà ní ọ̀nà àwọn àfa oní fíkíò èyí ni pé ah, àwọn àhàdífù ah, àkàm àwọn àdís tó ń sọ̀rọ̀ nípa ìdájọ́ lóríṣiríṣi ọlọ́kan ọ̀dọ̀kan àbí ìmọ́ra àti ìrun àti àwẹ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ ó ní àwọn àhàdífù tó wà nínú tíra ọdọ̀tò àkàm ọlọ́run bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa nígbà tí ó bá bẹ̀rẹ̀ àti máa ka tíra yìí ohun tí ọlọ́run bá ó ṣe gbígbà fún ẹni tí ó ṣe tíra ìtorí àníyàn tó dáa tó fi ṣe so tíra ní tó pé ó ní àwa ní èrè tó pọ̀ ní gbogbo ibi tí mùsùlùmí wà kò síbi tí wọ́n ti máa tíra Umdatul Ahkam so ó sì wá nù àwọn tíra tí ó gbajúmọ̀ pàápàá jùlọ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ kọ́kọ́ nípa ìlànà ẹ̀sìn Islam so eléyìí ẹ̀kọ́ ni fún wa gbogbo ìgbà tí a bá ṣe iṣẹ́ ká ṣe é torí tọlọ́run so iṣẹ́ náà iṣẹ́ tá bá ṣe torí tọlọ́run ni ó máa jẹ́ àtẹ́wọ́gbà wọ́n ní Imam Malik nígbà tí ó ṣe tírà rẹ̀ ọgbà Al-Muwatta sọ àwọn àwọn tí wọ́n jọ wà pẹ̀lú ẹ̀ wọ́n sọ fún pé tíra wọ́n tọ́ ó pọ̀ táwọn olùmọ̀ tí wọ́n ti ṣe Imam Malik ó dá wọn lóhùn pé gbogbo tí a bá ṣe torí tọ́lọ̀ yóò máa lọ gbére ṣùgbọ́n tí a bá ṣe torí tèèyàn ó lè máa tán sọ á wípé Muwatta lónìí bóyá òun nìkan náà láfẹ́ mọ̀ àmọ́ Muwatta bí ìmọ̀ torí pé Imam Malik kó ṣe lórí torí tọ́lọ́ọ̀ bẹ́ẹ̀ náà ni àpèjúwe irú àwọn àfa báyìí tí wọ́n sẹ́tìrà tí ọlọ́run jẹ́ kí àǹfààní rẹ̀ kó ní kó kárí gbogbo àgbáyé ibi tí àwọn mùsùlùmí bá wà sòtìrà náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù pọ̀hárà gẹ́gẹ́ bí ìṣesí àwọn olùmọ̀ ohun tí wọ́n máa ń kọ́kọ́ fi ń bẹ̀rẹ̀ náà nítorí pé gbogbo iṣẹ́ ó lórí ìmárani tí iṣẹ́ ọ̀bá mọ́ ní ọkàn àbí ní ara kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba so ìdínú tó fi jẹ́ pé nínú sísí wọn ohun tí wọ́n máa ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ òun náà ni ìmára pàápàá jùlọ ìmára yìí anabi sallallahu alayhi wa sallam ó ní miftahu salati àtòwò yúrọ̀ وتحريمها التكبير وتحليلها التسليم kọ́kọ́rọ́ ìkírun ìjọsìn fọ́lọ́ ní ìrun kọ́kọ́rọ́ rẹ̀ náà ní ìmára so tí èèyàn bá wà ní ìmára kò sí bí ó ṣe lè kírun tí ìdínú tó fi jẹ́ pé ó wà nínú ìṣesí àwọn olùmọ̀ wọ́n máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù kọ̀hárà èyí ni pé ayé tí wọ́n ti sọ lọ́lọ́pọ̀ ọ̀jọ̀ká àwọn ìmára bẹ́ẹ̀ náà ni àfá yìí ló fi bẹ̀rẹ̀ tíra rẹ̀ àdífẹ́ alákọ̀ọ́kọ́ tí àfá náà tó mú wá ní àdífi عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وفي رواية بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه حديثي وبوا التي أدى عمر بن الخطاب أقوى àfáàní kìtàbù tọ̀hárà ó ní asìlù tọ̀hárà èyí ni pé gbogbo ìmára àbí ohun tó jẹ́ ògidì níbi ìmára ó ní tọ̀hárà tó kọlù ó ní kí ẹ̀mí èèyàn kó má kásì àfọ̀mọ́ ẹ̀mí wa lálàkọ̀kọ́ a ó sì àfọ̀mẹ́mí ara wa níbi kíni mina ṣírkì fi ìbádàtìlá láti má wá orogún fún ọlọ́run níbi ìjọsìn rẹ̀ èyí ni ìmára tó tó tó tó ga jù bó tu wulẹ̀ kéèyàn mara tó kó ṣe àlùwàlá àbí kó ṣe ìmára tó bá kírun pẹ̀lú pé ó ń ṣẹbọ sí ọlọ́run ọba ọlọ́run nígbà ìlú ẹ̀ èyí ló fi jẹ́ pé ó ṣe pàtàkì jù ní gbogbo ìmára ó ní ìmára alákọ̀ọ́kọ́ náà ní ìmára ẹ̀mí kí ẹ̀mí èèyàn má kúrò níbi ìjọsìn fẹ́lòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ní ẹni pé àṣẹ bákan náà kéèyàn kí ẹ̀mí èèyàn ọmọ kúrò níbi àdínlù ó ní àdìọ́kàn burú sí ọmọ làkejì àbí ìbínú àbẹ́tanú sí ẹ̀dá ọlọ́run ọba pàpà jùlọ àwọn múmìnì àwọn olùgbàgbọ́ òyìnbó torí ya ahamu mi ẹ̀kọ́ àrọ̀tìlbẹ̀dẹ̀ wọ́n ní ó fi lóore jù ó sì ní ó ṣe pàtàkì ju ìmọ̀ra ara lọ torí tí ara èèyàn bá mọ́ tí ọmọ àbí kò láǹfààní. àǹfààní báyìí láyúnkìn àǹtàkùn ọ̀pọ̀ àwọn èèyàn tọ́hárọ̀ tó bẹ́ẹ̀ máa wùjúdi nẹ́jẹsì ṣe kò tí kò lè ṣe é ṣe rẹ̀ kéèyàn ó kí iṣẹ́ yóò jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀tọ̀ ṣe tí ẹ̀mí rẹ̀ bá dọ̀tí níbi ìdọ̀tí ìṣẹbọsọ́nà kí ara rẹ̀ ó sì mọ́ kúrò níbi àwọn ẹ̀mí àti ìdọ̀tí ìmọ́ra rẹ̀ kò ṣe àǹfààní torí pé ọlọ́ọ̀bá ọba àlejò ọláńsọ ní ààyè ìdíkan nínú Al-Qur'ani pé innamal mushrikuna najasun àwọn ọ̀sẹ̀ bọ ẹ̀gbin ni wọ́n èyí fi hàn pé ẹbọ ṣíṣe ẹ̀gbin ni nínú ọkàn kì í ṣe ẹ̀gbin ìdọ̀tí tẹ́ ẹ̀rọ ìmọ̀ rí ní ara ẹgbẹ́ bá fọwọ́ kan èèyàn fọwọ́ kan ìdọ̀tí tí ó tí ó mọ yàn lọ́wọ́ ṣùgbọ́n ìdọ̀tí lè tó wà nínú ẹ̀mí yàn wọ́n máa ń pè ní wàtò àìmáàna kì í ṣe téèyàn máa ń fojú rí ṣùgbọ́n téèyàn máa ń mọ̀ nínú ọpọlọ rẹ̀ so ohun tó burú ni ẹni tó kọ́ pa dandan jù tó sì ń fi kí a kọ́kọ́ ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa àti ọkàn wa kúrò ní gbogbo àwọn òríládà ẹ̀ṣẹ̀ tí wà ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run bá tó kọ̀ fún wa pàápàá jùlọ ẹbọ ṣíṣe bẹ́ẹ̀ni wọ́n ní ẹ̀tí Ọlọ́run bá tí fún ní lédè Lárúbáwá ó ní àtìlọ́gọ́fà ìṣe ìmára wọ́n kúlú sí ilẹ̀ àwùsá kéèyàn kọ́ra kúrò níbi ìdọ̀tí oil adness àbí ẹ̀gbin àkìsíyá èyí tójú máa rí gẹ́gẹ́ bí wàlmánàwíyà àti etí ojú kì í rí gẹ́gẹ́ bí àṣírkù wàlmáàsì ìṣẹ̀bọ̀sọ́nà àbí ẹsẹ̀ àmọ́ àpọ̀ àrà tó ṣàrà ohun tí a gbàlérò pẹ̀lú ìmára ní ìlànà sharia islam ó ní rọ́fù máa yamna sọ́lá tí wọ́n ti hàjàdì kéèyàn bọ́ kúrò nínú ohun tí máa ṣèyàn lọ́wọ́ láti kírun gẹ́gẹ́ bí ìdọ̀tí àbí ẹ̀gbin kéèyàn ṣe àfọmọ́ rẹ̀ pẹ̀lú àlùmá omi awi sọ̀rìd àbí ẹ̀pẹ̀ ó ní àtẹ̀yàmọ̀ tí kò bá sí omi èyí ni à ń pè ní àpọ̀hárọ̀ kò lè yé torí ìdí èyí àpọ̀hárọ̀ ènìyàn méjì ó máa ń wá ní ìtumọ̀ àpọ̀hárọ̀ tó mi ṣe wẹ̀ kéèyàn mọ́ra kúrò níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣẹbọ àti àwọn ẹ̀ṣẹ̀ yòókù tí ọlọ́run bá kọ̀ bákan náà ọ̀hárọ̀ tùmínà àkúwálẹ̀ fásidà kéèyàn mọ́ra kúrò níbi ọ̀rọ̀ burúkú tí ọlọ́run bá tó kọ̀ fún àti òjíṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni àkọ́kọ́ wàlfẹ́tìrọ̀ àti ọ̀rọ̀ sọkúsọ gbogbo ẹ̀ náà wọ́n pè ní ọ̀hárọ̀ gbogbo níbi gbogbo orú àwọn ọ̀rọ̀ tí ò da wọ́n pè ní àkọ́hà àti mú ẹ̀gbẹ́ kúrò ní ara. bákan náà wọ́n pe àkọ́hà as-salamatu min al-hadathi wal-khabath kéèyàn má kúrò níbi ìdọ̀tí ẹgbẹ́ àbí ìdọ̀tí tó máa mú kéèyàn má jọ́sìn fún Ọlọ́run níbi ìrún àbí àwọn tí àgbàlá bá ṣe ọ̀rọ̀ ayàn fún láti ṣe kó tó di pé a fi jọ́sìn fún ọlọ́run ọba. bẹ́ẹ̀ ni òsì súnmọ́ obìnrin kò sí nǹkan kan tó lè jáwèé ṣùgbọ́n lè òun ó dà níyàn àìjẹun rẹ̀ torí àtìgbà rẹ̀ ni ó ní ó pé oríṣiríṣi níbi lápẹjúwe ọ̀rọ̀ ọlọ́run bá tí ọlọ́run ní ẹ́sàdúnà káàlì mọ̀kíyò olùhùwà àdà fàtàzìlù nìsẹ́ fil màlúmú wàlá taqrabuhunna hatta yatahurna fa'idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah. àpẹjúwe mi ọlọ́run ni wọ́n máa bí ọ́ lẹ́rìn alil mahir nípa ṣáyìdọ̀ ṣáyìdọ̀ yìí òun náà ẹ̀gbin náà ni tó nídìí àtàhárà ṣùgbọ́n kí ni tí ó fún ẹ pé iṣẹ́ ní ẹ̀gbin ni so irú ẹ̀gbin ti haibọ̀ ó ní àyánù najis nàjásà tí èèyàn máa fojú rí bí ẹ̀jẹ̀ tó máa ń jáde láti àwọn obìnrin dáńpẹ̀ ní nǹkan oṣù. ṣùgbọ́n ẹni obìnrin torí bọ́ fẹ́ fẹ́yàwó rẹ̀ lẹ́sẹ̀ fún ìlànà tí ẹ bá mara tí ẹ bá ṣe ìmara ìmara tọ́lọ̀ ń gbàlérò ń bì ó ní irtifa olùdíyẹlẹ àgbà tí ẹ̀jẹ̀ yẹn tó bá dúró tí ò wá má tó ní ìdọ̀tí tó tóbi tó ní à ń pè ní haibọ̀ àbí nǹkan oṣù ní èdè Yorùbá. so èyí náà ó ní pé ẹ̀gbin adúrú àtọ̀hárọ̀ kẹni yàtọ̀ sí àtọ̀hárọ̀ alákọ̀ọ́kọ́ so àtọ̀hárọ̀ ó pé sí oríṣi ṣùgbọ́n èyí tí àwọn afá onífíkì máa ń sọ̀rọ̀ parí ó náà ni àwọn ẹ̀gbin èyí tí ojú máa rí pàápàá jùlọ ẹ̀gbin ńlá bíi àìbọ̀ àbí anifas àbí janaba àbí ẹ̀bí kékeré gẹ́gẹ́ bí ìtọ̀ àbí ìgá àbí èèyàn àbí ẹ̀jẹ̀ tí ó wà ní ara èèyàn àti àwọn tí ọ̀rọ̀ ọmọ wá tí ọ̀rọ̀ yọ ọmọ wáyé lórí ẹ̀. àkọ́kọ́ a ó Umar ibn Khattabi radiyallahu anhu بواري أبوالتي يدو عمر وما الخطاب أني أبني أبو حفص عمر ابن خطاب ابن ابن فيل أني أبو حفص عمر أما خطاب أما نفيل مما عمر ابن خطاب أنت أنتما بنت هشام bíntì Mughira. ká máa sọ àwọn àsìkò àlàáda wa ká máa sọ di ìbára. màmá ẹ̀ wọ́n pè ní Antam ọmọ Hisham ọmọ Mughira wọ́n ní ọmọ ìyá abujahal ni àwọn kan ní ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ní àbí ọmọ àbúrò yìí ni pé ọkùn rẹ̀ tí wọ́n jẹ jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ní pẹ̀lú abujahal màmá ẹni tó bí Umar ibn Khattab wọ́n bí Umar ibn Khattab ní amul fil ní ọjọ́ àmì nínú ọdún alfin ọdún tí àwọn kèfèrí tí wọ́n gbóni tọ́fẹ́ lọ wó Kaaba láti Habasha pẹ̀lú àwọn erin òun náà ni ọjọ́ tó ń pè ní ọjọ́ erin àmì ọdún erin torí pé àwọn ìmọ̀ tó ní wọn ọmọ pé wọ́n fi erin jà tó fi ìmọ̀ náà sí ṣùgbọ́n àkọ́kọ́ ìgbà tí wọ́n rí pé wọ́n fi erin jà náà nígbà tí àwọn ará Habasha ilé tó kọ gbogbo tó rí nípa àbí ara Yemen sórí àpò tó kọ gbogbo wá láti Yemen láti wá wó Kaaba so ọdún náà wọ́n pè ní amul fil ọdún tán bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọdún náà ni wọ́n bí ah, Umar ibn Khattab ah. wọ́n bí lẹ́yìn ọdún fíìlì ẹ̀kọ́ lẹ́yìn ọdún mẹ́tàlá tí wọ́n ṣe ìrìn alfíìlì ogun erin Umar ibn Khattab wọ́n rẹ̀ pé ní Al-Faruq Al-Faruq ẹ̀ tó ṣe òpin yà èyí ni pé ó ṣe òpin láàrin irọ́ àti òdodo ìdí ni pé ó ní ẹni àkọ́kọ́ tọ́kọ́kọ́ ṣe tọ́kọ́kọ́ fi islam hàn ní gbangba kó tó di pé Umar ibn Khattab ó gba ẹ̀sìn ọwọ́ àwọn tí wọ́n gba ẹ̀sìn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọn ò ju kìí ṣe iṣẹ́ tó lé náà lọ sọ̀rọ̀ pé Umar ibn Khattab wọn náà ni ẹ̀ńtọ́ jẹ́ fọ́tì nígbà tí ó gba ẹ̀sìn so nígbà náà wọ́n ń ṣe ẹ̀sìn ní ní kọ̀kọ̀ ni wọ́n gbọ́dọ̀ jáde síta wọ́n máa ń ṣe ní kọ̀kọ̀ ní alẹ́ ṣùgbọ́n wọ́n gbẹ̀ sí wọ́n máa ṣe ẹ̀sìn sílẹ̀ ní kọ̀kọ̀ torí àwọn kùrẹ́ẹ̀ṣì ah, tí wọ́n máa fi ikú pa wọ́n àbí tí wọ́n máa fi ìyà jẹ sọ pẹ̀lú ẹrù ẹrù ẹ̀mí ara wọn àti òkú ni wọ́n fi ń ṣe ẹ̀sìn Islam nígbà náà so nígbà tí ó mọ̀ tó gba ìbádà láìsí. ọwọ́ bí anabi sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah ìwọ anabi ọlọ́run alẹ́sìnà àdàlùhàkù ṣé kìí ṣe kéde òdodo láwà ìmítnà àwọn àyẹ̀yìnà bóti bá ìpò kódà bọ́jẹ́ pé akú ni àbí àwà láàyè sí orí òdodo láwà alẹ́sìnà àdàlùhàkù pé bàdà والذي نفسي بيده إنكم على الحق الذي نباني مصبورا بلوانتي أمين وانوني عند الله وبا orí òdodo lẹ́wà ìmìtò tí ẹ tí ọ bá payí wọ́n àyè ìtò àti tẹ́ ẹ bá wà láàyè tí ọ bá sọ̀rọ̀ gbádùn ara ó ní Umar bí anabi sallallahu alayhi wa sallam pé fàfíìmà tìfà kí ló wá dé tàbí ń lúbọ láti máa jọ́sìn kí ló dé tàbí ṣe jọ́sìn ní ní pẹ̀lẹ́ tàbí ṣe jọ́sìn ní wàtò ní ní pé àwọn àṣàlọ láti máa jọ́sìn. ohun tí wọ́n fẹ́ sùn wọ́n fẹ́ sùn láti fi wá agbára àti sin Ọlọ́run ọba ló bá búra ipe mo búra pẹ̀lú ọlọ́run tí ó rán pẹ̀lú òdodo lónìí olónìí àfi ká jáde síta kí o gbé èèyàn ọmọ wa ẹgbẹ́ mùsùlùmí ni wa kásù pẹ̀lú apá ọ̀tún wa wọ́n ní òní àwọn mùsùlùmí bá tò ní sáfù méjì Umar wà níwájú sáfù alákọ̀ọ́kọ́ Hamza tó náà ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀sìn Islam tó náà ìgbà ẹ̀sìn Islam ẹ̀ ìgbéga lọ́jẹ́ fún Islam gẹ́gẹ́ bíi Umar uh, ibn Khattab so Hamza náà wà ní sáfù ẹlẹ́ẹ̀kejì wọ́n á bẹ̀rẹ̀ sí lọ síbi káàbà nígbàtí wọ́n fẹ́ dé síbi káàbà nígbàtí àwọn Quraysh tí wọ́n rí pé Umar ibn Khattab láti fi jẹ fún àwọn àti Hamza ẹ̀rú gbà wọ́n tó lẹ́sẹ̀ nǹkan kan fún wọn àwọn mùsùlùmí máa jùlọ kọjá pé tí wọ́n máa ṣe kọjá halal so yóò wá di pé gbogbo àsìkò tá ló fún ọjọ́ rẹ̀ pátá Umar àṣẹ láti fi nígbà tí àwọn ọkùnrin ìṣirí àwọn ìjọsìn fún ọmọ káàkiri káàkiri fún àwọn ọmọ àti àyà ìjọsìn fún ọmọ àti ọjọ́ lọ́wọ́ wọnú ọkàn wọn ṣùgbọ́n ìdídá ìṣẹ́ ìkankan fún mùsùlùmí torí díẹ̀ ló ní anabi sallallahu alayhi wa sallam ló fi pé umar ní alfaruq torí pé ẹni tí ó ṣe òpin àláàrin irọ́ àti òdodo pẹ̀lú àwọn ọjọ́ ọlọ́jọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ohun èèmà tí umar tó ṣe nínú islam tí ó ní agbára abdullahi ibn mas'ud ó sọ nípa umar ibn khattab ó ní mazina àìsà mundu aslama Umar nígbà tí Umar tó gba ẹ̀sìn Islam ó ní ìgbéga àti àpẹẹlẹ ṣẹ̀ṣẹ̀ bá wá dé fún àwọn mùsùlùmí torí pé wọ́n ń ṣe wọ́n ń ṣe ẹ̀sùn yẹn ní àníyàn gbà náà ohun tí ó ṣe pàtàkì ni. ولقد رأيتنا رأيتنا ما نستطيع أن نطوف بالبيت ونصلي. ó ní kótó di pé òun gba ẹ̀sìn àwọn tí kódó ti gbé púpọ̀ nínú fọ́tọ́bọ̀ gbẹ̀sì àwọn mùsùlùmí ò lè lọ ṣe tawaf ní ibi kaaba àbí kí wọ́n kírun níbi kaaba hatta aslama umar títí umar fi gba ẹ̀sìn nígbà tí umar gba ẹ̀sìn kọ̀ọ̀tẹ́lá wọn hatta tàràkúnà ó bá wọn jà ó gbógun tì títí wọ́n fi fi àwọn mùsùlùmí lẹ̀ láti máa kírun ní kaaba àbí láti máa ṣe tawaf sọ Umar ó ní àpẹẹlẹ ó sì ní àgbéga tó ga nínú Islam wọ́n ní ibn Mas'ud ó tún sọ láyé bí mi pé kánà Islam kánà Islam Umar fathan Islam Umar ìdẹ̀bẹ̀ àbí láti fi ah. sọ ara ṣe ló jẹ́ fún ẹ̀sìn Islam torí pé ah. àwọn lẹ̀kùn ohun tí wọ́n ti tì tẹ́lẹ̀ ó sí gẹ́gẹ́ bí àìlèmọ́ lọ sí ibi ah, káàbà láti lọ sí tàwa àbí láti kí òun ní káàbà ó tilẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n òun ráyè àti ṣe torí pé àwọn Quraysh wọ́n gbógun tiwọn wọ́n wá bí ànẹ́bí ṣùgbọ́n nígbà tí wọ́n máa tó gba ẹ̀sìn islam ara sí ṣáhàwà ẹ̀sìn islam bákan náà wàkánà ti hijiratu nasra bẹ́ẹ̀ náà ni hijira umar ara sí tó jẹ́ fún ẹ̀sìn islam torí pé gbogbo àwọn èèyàn pátá ní kọ́kọ́ tó wáyé pé ṣùgbọ́n tó ṣe hijira gbangba nígbà tó ṣe lójú ọ̀nà ìjìra tẹ̀ pé ẹni ọba tó ní kọ́kọ́rẹ̀ lórí ẹ̀ lójú ọ̀nà so a wù pé iṣẹ́ tó yẹ pé iṣẹ́ àádà ìgbéga ní Islam ọba lọ jẹ fún ẹ̀sìn Islam ká kún àádùn rẹ̀ ابن مسعود لقد رأيتنا ما نستطيع أن نصلي ونطوف بالبيت حتى أسلم أمر فلما أسلم قاتلناه حتى تكون نصلي kótó di pé ń bọ̀ gbẹ́sì rẹ̀ kò sí ẹni tó tó àyàfi àdìgbà tí Umar tó gba ẹ̀sìn tán bẹ́ẹ̀ ni Umar gbé ogun tí wọ́n kó tó dídí wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn mùsùlùmí sílẹ̀ láti máa kírun àkójọ láàrin Umar ó gbẹ̀sìn ní Dhul-Hijjah nínú ọdún kẹfà lẹ́yìn ìgbà sí ànábi sallallahu alayhi wa sallam tó di òjíṣẹ́ onígbà náà ó wà ní ọmọ ọdún mẹ́tàdínlógún láti fojú ẹgbẹ́ okùn ẹbí islam umar àti hamza ìjọ mẹ́ta lọ́wọ́ láàrin ara wa nígbà tí hamza gbẹ̀sì tán ìjọ kẹta òní ìdáhùn gbẹ̀sì. tani tani gbọ́ ìdààmú rẹ̀ so Umar ó ní amir al-mu'minin khalifa alex sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn abubakar bẹ́ẹ̀ ni àgbékalẹ̀ àti yìí rẹ̀ ó tẹ̀lé abubakar ní eléyìí ni àdéhọ́kàn àwọn àwọn mùsùlùmí òdodo wípé àgbéga nínú ẹ̀sìn islam lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àyàfi abubakar lẹ́yìn abubakar umar lẹ́yìn umar usman yẹn lẹ́yìn usman ali gẹ́gẹ́ bí ọlọ́run sì tó wọn níbi síwájú tí ó ní kásẹ̀sẹ̀ náà so eléyìí àríkọ́gbọ́n ni fún wa láti má sínú ìparun ohun tó ń bọ̀ lónìí láwọn tí wọ́n ń bú àwọn Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Abubakar àti Umar àti so àwọn àwọn ṣíà wọ́n gbógun gbogbo ọ̀nà kọ́nà ní wọ́n gbà láti mú àwọn ọ̀dọ́ so that àwọn náà fi máa tẹ̀lé ìlànà ìparun ọlọ́run kàkí ó sọ wá ń bẹ̀ so Umar lọ́kàtà èèyàn ńlá ni ẹni tó lóore nínú ẹ̀sìn Islam bóyá kò tó wà fúyẹ́ so in tí wọ́n bá wá ṣe nínú ẹ̀ wọ́n ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ gbogbo iṣẹ́ pátá orí àníyàn lọ dá dúró lé ó wá pẹ̀lú binniyat èyí ni pé jẹ́mù èyí pé plural àníyà pẹ̀lú àwọn àníyàn ló jẹ́ níbòmí ìníyà pẹ̀lú àníyàn gbogbo sẹ́pátá orí àníyàn ló dálé lórí sílọ́ọ̀ àwọn olùmọ̀ wọ́n ní àdífì yìí àdífì tó gara tó ní ipò nínú ẹ̀sìn Islam torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ẹ̀sìn Islam orí àdífì yìí ló dá lórí débi pé Imam Shafi'i ó ní àdífì yìí ó lè wọnú àwọn masáyìn àdìgbà nínú fíkìw tó tó àyè ibi ilẹ̀ tó ti ń ṣe ah, ṣírk lọ sí ìlú tó ti ń ṣe islam ó ní ah, iṣẹ́ tó ní tó lóore nínú àwọn iṣẹ́ àádọ́rin seventy now eléyìí ó ní ọba tèmi náà sí nínú àwọn àìsàn ètí ìtàn àdìfi alákòókò so wọ́n ní àdìsí ó lè wọ àwọn mẹ́sàn-án òǹkà tó tó àádọ́rin uh, nínú àwọn masáìlì fíkíw torí pé kò sí iṣẹ́ tí yóò bá ṣe ìmọ̀ Islam àti ọ̀dá lórí gẹ́gẹ́ bí àníyàn tí yóò gbà nínú ọkàn rẹ̀ bákan náà àwọn olùmọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ lórí àníyàn pẹ̀lú ìtumọ̀ méjì ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ó ní àdáyẹ̀rí iṣẹ́ ẹ̀sìn yàtọ̀ sí iṣẹ́ tí kìí ṣe ẹ̀sìn lápèjúwe a máa ń wẹ̀ láti fi ṣẹ̀sìn a sì máa ń wẹ̀ láti fi gbá láti fi ṣe ìmára lásán tó kí ni o tó máa ṣe òpinya àbí àdáyẹrí àbí ìyàtọ̀ láàrin ètà àṣẹ torí ẹ̀sìn àti ètà àṣẹ ètí kìí ṣẹ̀sìn òun náà ni àníyàn tí a dà lórí iṣẹ́ yẹn èrò ẹnì kọ̀ọ̀kan ní bákan náà àdáyẹrí láàrin iṣẹ́ kan yàtọ̀ sí iṣẹ́ kejì lápẹ̀júwe àmọ́ kírun àìkírun bẹ̀rẹ̀ àti kírun àlàáfíà gbogbo ẹ̀ rákà mẹ́rẹ̀lẹ̀ ṣùgbọ́n ohun tó yàtọ̀ ń bẹ̀ náà ni ó kọ wọn àtàsìkò wọn so iṣẹ́ yẹrí náà ní pẹ̀lú àníyàn tá a fẹ́ kí wọn aláàsì nínú ọkàn mi sùn kò sí tí ó da àfi pẹ̀lú àníyàn tí a ti lé nínú ọkàn wa bákan a máa ń gba àwẹ̀ àwẹ̀ Ramadan wà àwẹ̀ tá a sì máa gbà lórí tàbátò àtórí àtọ́wò ìwà báwo ni a ṣe lè dá àdáyẹrí iṣẹ́ iṣẹ́ yẹn ohun pẹ̀lú àníyàn láti lè dáyẹrí so eléyìí ó ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ níbi àníyàn táwọn olùmọ̀ tó máa ń sọ̀rọ̀ lé lórí àwọn tó máa ń sọ̀rọ̀ lórí irú eléyìí ni àwọn afá onífíkíù èyí tí a ó máa kà nínú tíra yìí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtẹ̀bíìsù maqsudu bil amal iṣẹ́ tá a ṣe yun kí ló dé tá a fi ṣe torí ìta la fi ṣe ṣé a ṣe ń torí ọlọ́run ni àbí a ṣe ń torí èèyàn àbí a ṣe torí ọlọ́run àti lẹ́ẹ̀kan náà so àníyàn ni ó da iṣẹ́ yẹn rí so eléyìí náà wọ́n ń pè ní ah, àníyàn so èyí tá a bá ṣe torí ìtọ́lọ́hun òní wọ́n ń pè ní ikhlas èyí tá a bá ṣe torí ẹ̀dá tí kìí ṣe ọlọ́hun òní wọ́n ń pè ní shirk àmọ́ bẹ́ẹ̀ ni òní ìta bá ṣe torí tọ́lọ́ ṣùgbọ́n a tún fi nǹkan ní ìbọnú ní títorí èèyàn olóògbà ní wọ́n pè ní àṣìyá ń tá a ṣe torí káwọn ọmọ tẹ́tẹ́ bí ẹgbẹ́ rí sí ọlọ́run la ṣe ṣùgbọ́n a ṣe torí kó lè rí wa gbogbo ẹ̀ àníyàn náà ni ohun tó máa ń dalé lórí nígbà mò ń kírun lápẹjúwe ọmọ mọ́sálásí mò ń kírun èmi nìkan ni mo wà nínú wa ètò ìwà wà nínú wa náà nígbà mo kí o pé gbogbo àmì ní pátákó mọ̀ tí kì í ṣe ìgbẹ́ tó ní kò sẹ́ńtì ń wò yóò wá kó ṣùgbọ́n gbà tí ẹ̀yìn lọ́wọ́ nú mọ́ṣáláṣí tí mo sì ní ka kùránì lọ mo wá tún kíka kùránì mi ò ṣe sódà tí ẹni tó wọlé ló fi wẹ́ pé ah, àáfà ìmọ̀ kùránì ká o àwọn pé iṣẹ́ tí mo ṣe torí ọlọ́run mo ti ṣe nǹkan mi láti kékeré títí pẹ̀lú ọlọ́run nínú rẹ̀ gbogbo ẹ̀ náà àníyàn náà àlẹ́bìsàlọ́ ọ̀dàyẹsẹ̀lẹ̀ so kò síṣẹ́ tí yẹn ṣe nílé ayé àtúkọ́ yẹ pé ìyẹn ní nǹkan kan tí yẹn fi ṣe lórí ẹ̀ so ó ní ohun tí àdìsí tó ń sọ̀rọ̀ lé lórí nígbà míì àgbéyà olóńgbò ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ àlìrọ́dà àbí alqasdu lápẹjúwe ọlọ́ni minkum man yuridu dunya wa minkum man yuridu al-akhirah nínú yín ẹn tó ń ṣiṣẹ́ torí ilé ayé ń bẹ ẹn tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú torí ọ̀run bẹ níbi nínú rídù ẹni pé nínú ẹni tó ń fẹ́ ilé ayé ń bẹ ẹni tó ń fẹ́ ọ̀run ń bẹ ṣùgbọ́n tó ń bẹ̀rẹ̀ rò nílẹ̀ ni àníyá kéèyàn fi sẹ́ tó ẹni tó ṣiṣẹ́ torí ayé àti ẹni tó ṣiṣẹ́ torí ọ̀run kò sí yàtọ̀ tó dá wọn yàtọ̀ ju ohun tí ó dá àníyàn rẹ̀ lọ so eléyìí sì uh, uh, uh, ni èyí tó ṣe pàtàkì jù tó yẹ ká sọ torí pé o náà ni iṣẹ́ wa yóò fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́rẹ̀ àníyàn tó yẹ ká ṣe takọ́kọ́ sọ nìyẹn gbogbo òun fẹ́ kárí pé àṣẹ torí ọlọ́run ọba nìkan ṣoṣo so nísìn àníyàn ó pẹ́ sí ọ̀nà méjì ohun tá a máa fi ń dá iṣẹ́ yàtọ̀ mà sí iṣẹ́ ẹ̀sìn wípé eléyìí síwájú mo ṣe torí ìjọsìn ni eléyìí mo ṣe torí àlàádà ni àbí irun tí mo fẹ́ kí àdúrà ni àbí irun tí mo fẹ́ kí àlàádà ni pẹ̀lú àníyàn la máa fi ń dá wọn yàtọ̀ àníyàn nílùú wọn inú ọ̀tọ̀lá tí máa ń dá yàtọ̀ rẹ̀ ọ̀sẹ̀ ìgbà tá a bá sọ lẹ́nu ìgbà míì yẹn lè sọ̀rọ̀ lẹ́nu ó sì jẹ́ pé inú ọkàn rẹ̀ ó yàtọ̀ pàápàá jùlọ ohun tó bá tá a bá ti sábà ti máa ṣe tá a máa ń ṣe ń gbogbo ọgbà ìgbà míì a lè ṣe láìpẹ́ so pàtàkì ó ní kí èèyàn ní àdìsọ́kàn tó ń ṣe yẹn wípé rẹ̀ ń tó ń ṣe màmá ò sì gbèsè pẹ̀lú ẹ̀ a rí pé ẹ̀kọ́ tó dáa lélẹ̀. so anabi sallallahu alayhi wa sallam ó ní ìrìn àjò innamal a'malu binniyat gbogbo ṣe pátá lórí àníyàn lọ́dá sí lórí àwọn olùmọ̀ ní yóò jẹ́ gbígbà kò ní jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run orí àníyàn iṣẹ́ yẹn dáadáa ni àbí iṣẹ́ tó ti bàjẹ́ ni orí àníná náà ló sì mọ gbìyànjú àti pé iṣẹ́ yẹn á rí ládá lórí àbá ní ládá lórí ẹ̀ lórí àníyàn náà ló tálé lórí. tó kún tá a bá ṣe níṣẹ́ ẹ̀sìn ọlọ́run ọgbà ọlọ́run òní gbà lórí àníyàn lọ́dálé lórí èyí tá a bá ṣe ń torí tọ́lọ́run ọlọ́run ọgbà èyí tá a bá ṣe torí tọ́lọ́run ọlọ́run òní gbà iṣẹ́ yẹn iṣẹ́ tó dáa ni àbí iṣẹ́ tó bàjẹ́ ohun tá a bá ṣe torí tọ́lọ́wọ́ ni tọ́da èyí tá a bá ṣe torí ẹlòmíì kì ṣe tọ́da bákan náà iṣẹ́ yẹn tí wọ́n fún wa ládá lórí àbí wọn ò ní fún wa ládá lórí ẹ̀ orí àníyàn náà ni gbogbo ẹ̀ lọ dálé lórí ìdí nu tí a ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sí wípé innamal a'malu binniyat gbogbo ṣe pátá orí àníyàn náà lọ dálé lórí so ìdí nu tó fi pé àwọn àwọn ìrà síwájú àwọn ẹni rẹ̀ tí wọ́n ti síwájú wọ́n máa ń sọ àníyàn yìí dé sí níbi gbogbo ìdí máa fi gbogbo tí wọ́n bẹ́ẹ̀ bá lọ wípé ìwọ̀n sinmi lọ sí ibi báyìí torí àti dúró náà jẹ́ kí n dàníyàn so that yóò fi ní ládá níbi sísí ọ̀rẹ́ rẹ̀ tó sì yùn èyí ni pé ìgbà míì ah, a lè ṣiṣẹ́ tí kì í ṣe iṣẹ́ ẹ̀sìn láti sọ díẹ̀ pẹ̀lú àníyàn èyí ni pé ẹni tí ó ní kẹ́ẹ̀sìn òun lọ síbì kan bóyá ẹ fẹ́ sìn torí kí wọ́n sì bínú àbí ẹ fẹ́ sìn torí káwọn ẹ̀rẹ́ gba ọ̀rẹ́ ni àwọn méjèèjì ẹni tó ń jọ lọ síbi kan àbí pẹ̀lú àníyàn míì àbí ẹ fẹ́ sìn torí ọlọ́run kẹ ẹ lè ní ládàmbẹ̀ tí wọ́n bá ṣe pẹ̀lú àníyàn tó dáa ọlọ́run sì ní ládà lórí iṣẹ́ tó ṣe yẹn bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ yẹn kì í ṣe pé iṣẹ́ ẹ̀sìn ni wọ́n ní tí ẹ̀ bá jẹun torí kí èèyàn pé bí agbára àtijọ́ sí i èyàn balaga lórí ẹ̀ ṣùgbọ́n tí èyàn bá já torí àti lágbára àti ṣe ọlọ́run ní ipò tó mọ́ kò ní gbalaga lórí oúnjẹ tó jẹ bó ti ẹ̀jẹ̀ pé oúnjẹ tá à ń jẹ ṣùgbọ́n ó lè di ẹ̀sìn láti di ara àníyàn tá a gbà jẹ́ anabisa asalami ne wọn pe wa inna ma li kulli imri'in ma nawa gbogbo èèyàn pátá ládàáṣẹ́ rẹ̀ ó dúó lórí ohun tó dà níyàn rẹ̀ ni gbogbo ẹnikẹ́ni pátá tí ń ṣiṣẹ́ ládàáṣẹ́ ó dá lórí àníyàn tó fi ṣiṣẹ́ iṣẹ́ yẹn so ẹn tó ṣe torí ọlọ́run ó ṣe yóò gbalada rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹn tó ṣe torí ẹlòmíì yóò gbalada rẹ̀ lọ́dọ̀ ẹn tí ó ṣe ìdúnnù tó fi wá nínú àdìsí náà tí a lè sàásàsàn pé famankanat hijratuhu ila Allah wa rasulih fa hijratuhu ila Allah wa rasulih wa man kanat hijratuhu ila dunya yusibuha aw imra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayh gbogbo ẹni tí ó bá ṣe hijira tó sì ṣe ìjìra ń bí ìjìra láti maka lọ sí madina ni o ti wọ́n pàdé rò ní ṣùgbọ́n tó ní tí ẹ̀ tí ń túmọ̀ sí ìjìra àbí nǹkan náà tí kìí ṣe ìjìra gbogbo ẹ̀ náà lọ́wọ́ abẹ́ ọ̀rọ̀ yìí ìdí tó fi hàn wáyé pé tí wọ́n ń gbà lẹ́rù ní pé ó wá nú àwọn rìwáyà àti nínú àdéhùn tí wọ́n ní arákùnrin kan ó ṣe hijira torí pé obìnrin tó fẹ́ fẹ́ òun ti ṣe hijira lọ sí Medina so òun ò sì lè wà Mẹ́kà ó wà Mẹ́dínà kó rí obìnrin náà fẹ́ ìdínú tó fi gbéra kó Mẹ́kà lọ sí Mẹ́dínà láti ṣe ìjira tó ṣe torí ọlọ́ so o ní anẹ́bísà sálà ìjẹ́ gbogbo ẹni tó bá ṣe ìjira torí ìtọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ tí ojú èrí ẹ̀san hijira rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ náà ni ó ti tẹ́ ẹni ọba ṣe iṣẹ́ hijira torí ilé ayé tó fẹ́ àbí torí obìnrin tó fẹ́ fẹ́ sọ ládàá iṣẹ́ rẹ̀ ó dá lórí tí ó ṣe hijira rẹ̀ torí ẹ̀ hijira ó kórìsìrìsì àkọ́kọ́ ṣùgbọ́n ó ní ìtìrà alákọ̀ọ́kọ́ ó ní tí àwọn mùsùlùmí ṣe láti Mẹ́kà lọ sí Habasha ìdí èyí ó ní àwọn ìnira àti ìtìyà táwọn kèfèrí tó fi ń kan àwọn sábẹ́ àti sallallahu alaihi àbí nǹkan bẹ́ẹ̀ torí pé kìí ṣe ìdọ̀tí tó gẹ́gẹ́ bí tẹ́ǹtì tó lè wà náà eléyìí lọ́jọ́ kan tí ó tó pàdé àlẹ́bí sọ́mọ́lá wa àlẹ́ sọ́lá tó bẹ̀rẹ̀ bí lúgọ tó bẹ̀rẹ̀ tó lórúkọ tó sáré lọ ní láti lọ wẹ̀ tó nígbà tí àlẹ́bí yẹn pé kò sí àdúrà rẹ̀ àlejò kù nígbà tí ó dé àlẹ́bí a ah, èyí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ṣe lọ pọ̀ ọ ní mo wà ní ipò jẹ́ bàbá mi mi ò sì fẹ́ kọ́ jẹ́ pé mo ṣe ìsọ́fà àkọ́bí ọ̀rẹ́ ẹ̀jẹ̀ bí mo wà ní mímọ́ àwọn pé kí n jókòó ní àyè tí ọ wà láì jẹ́ pé mo wà ní mímọ́ النبي صلى الله عليه وسلم سبحان الله المؤمن لا ينقص مؤمن كيس كيدي الميت ṣùgbọ́n ọlọ́run ní ìmìnàbà lùmúṣìlì kúrò náà nàjàsù àwọn àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ ẹ̀gbin làwọn ẹ̀gbin tí wọ́n náà kẹ́sì ẹ̀gbin tí a lè rí gbèsè ẹ̀gbin tí ojú rí ẹ̀gbin máa nà lọ́rùn torí pé inú ọkàn ẹ̀gbin ọ̀wà ẹbọ tí wọ́n sì sọ́nà ti gba ìgbà ọlọ́run ẹbọ. ok so ẹ̀gbin méjèèjì yìí àbí kékeré nú ẹ̀ ìsira alákọ̀ọ́kọ́ ni èyí tí àwọn mùsùlùmí ṣe láti habasha láti maka lọ sí habasha torí àwọn ìnira àti ìtìyà tí àwọn tìbẹ̀rẹ̀ tó fi jẹ sàárẹ̀ àdébísọ̀kọ̀ fà kí àlùwàlá kó ṣe ọ̀ràn èèyàn lórí èèyàn gbogbo ẹ̀ náà hádà lápèjúwe kéèyàn jẹran ràkúnmí ẹran ràkúnmí téèyàn jẹun sí ẹ̀gbin ló jẹ tó bá jẹ́ gbin ni kò ní jẹ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò ní kí wọ́n tọ́ bá sàmọ́lá torí pé ọjẹ́ ẹran ràkúnmí. ẹ̀yìn òní kápá ni ohun tí ó máa ń Toman máa ń fa kí èèyàn sálẹ̀ lápẹ̀jú ẹ kéèyàn fi ara kanra pẹ̀lú obìnrin tó sì lẹ́nu lọ ti fi òfin di pé ara rẹ̀ gbé eléyìí tí ó máa kéwòn ọ̀pá kó ṣe àlọ́lá ṣùgbọ́n tó ṣe yín kì í ṣẹ̀gbìn so ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà mú àwọn àníyàn àwọn ọ̀rọ̀ mujibati alùgbò àwọn tó máa ń fa kí àwọn mujibati alùgbò tó máa ń kí èèyàn sí alùwàlẹ́ kí èèyàn ṣe àgbàlá wà nínú mẹ́jẹ̀ẹ̀mú èrò kíkí kéèyàn kọ́kọ́ sí àlùwàlá yẹn àlùwàlá gan àlùwàlá gan fún rẹ̀ òun náà máyà mi ni torí pé kó abẹ́ ìmára ni kí ló dé tá a fọ gbogbo ààyè tí ó yẹ kí tó tó omi lè dé tí ó fi jẹ pé àwọn oríkèé kan lọ́kọ̀ọ́kọ́ àwọn oríkèé ọ̀gbọ̀n ó tún níye bàtà hijira ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tí àwọn mùsùlùmí ṣe láti maka lọ sí madina ìjírà ẹlẹ́kẹta ó ní ìjírà àwọn ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọkọ̀ torí pé àwọn aláyẹ àwọn ọlọ́pọ̀ ọ̀jọ̀kan àwọn èdè tí wọ́n wá ní agbègbè mẹ́kà tí wọ́n wá sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní madina láti wá kọ́ ẹ̀sìn islam tó padà lọ sí ìlú wọn láti máa kọ́ àwọn èèyàn wọn ẹlẹ́ẹ̀kí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe fatu maka àwọn tí wọ́n ṣe hijira láti maka wá sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ní madina àwọn náà láti wá kọ́ ẹ̀sìn tí wọ́n tún wá padà lọ sí ọ̀dọ̀ maka láti lọ kọ́ àwọn fún tí wọ́n wà náà bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn-ún ó pé kéèyàn ṣe hijira kúrò níbi ohun tí ọlọ́run ọba tó tó tó léèwọ̀ gbogbo eléyìí òun náà ni ohun tí àdìsí tó dá lé lórí ibi tí a ó ti dúró ní èyí tí a sọ tó ṣe déédéé pẹ̀lú èròǹgbà ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ ọlọ́run ọba kí o fún ní ládá èyí tí a ṣe àṣìṣe lórí ẹ̀ ọlọ́run kí o forí jẹ wa tí a bá ní ẹ tó ní ìbéèrè tí ẹ bá wà ní jẹ́nẹ́bà ẹ ṣe ìmára ìmára tí yóò ṣe kì í ṣe àlùwàlá nìkan èèyàn wẹ̀ gẹ́gẹ́ bí ìlànà bí àtẹ́sánná ọ̀sẹ̀dá ó sì ṣe àlàyé náírà tó eléyìí náà àníyàn ọ wà nínú tó padà dẹ nínú rẹ̀ náà ni fi ń dá yàtọ̀ sí ìwẹ̀ tá a máa ń lò tó fi ṣe ìwẹ̀ ìmú ẹ̀gbẹ́ kúrò lára rẹ̀. والأدب جنبا إلا عابر سبيل حتى تغتسل ṣòyẹ́lẹ́ fi ẹ pé àpáńbẹ̀rẹ̀ pé àníyàn tí a ń sọ̀rọ̀ nípa tásọ̀rọ̀ pa ní àpèjúwe tí ẹ bá fẹ́ kí òun ṣé ó wà nínú àníyàn kó sọ pé nàwọ́ ètò sọ̀láàtì fẹ́jẹ̀ alùwàlá lápèjúwe àbí nàwọ́ ètò sọ̀láàtì magrib lápèjúwe àbí èyàn ó kàn ní nínú ọkàn rẹ̀ ni pé òun fẹ́ kírun magrib àbí òun fẹ́ kírun àṣùbà ah, yàtọ̀ sí ah. àlùwàlá sísọ àbí ìwẹ̀ àníyàn jáde àwọn ìgbà láti ọ̀dọ̀ àlẹ́bí muhammad sallallahu àbí àwọn àádé ọwọ́ bí tí ó láyé àlùwàlá àti sísọ àníyàn jáde ti wà ó náà ni tí yẹn bá fẹ́ gbé ọmọ yẹn hajj àbí àbí ọmọ tí yẹn bá gbé yẹn bá gbé fẹ́ gbé ihram hajj àbí ọmọ tí irun àti àwọn ọmọ kìíní tí yẹn ti àníyàn yẹn máa ní sọ́kàn rẹ̀ ní àtẹ̀yẹ̀kọ̀ sọ kò wá láti ọ̀dọ̀ anẹ́bísà sọ́tẹ̀ pé wọ́n wa bá ti ṣe àníyàn pápá jùlọ àníyàn ti pàtàkì jù débi pé anẹ́bísà sọ́là yóò wà á gbàgbé òun ní kọ́ wa báwo láti ṣe àníyàn so àníyàn kì í ṣe tó a máa ń sọ lẹ́nu ohun tá a máa ń dì sọ́kàn torí pé ìgbà míì a lè sọ nǹkan lẹ́nu rẹ̀ láti fi ọkàn wa olúwi tí a sọ so ọkàn ó ní olùlé àti máa ń da àníyàn. tó jẹ́ pé tí yóò ṣe tí yóò sì ṣàlùwà láti ọ̀pọ̀ sí ọ̀rọ̀ tẹ̀lé náà ọ̀nà kan ààyè tí ọjọ́ ìpìlẹ̀ kejì lọ vex ìbéèrè táwọn afáàmà béèrè ni pé àlùwàlá yẹn àti ìwẹ̀ kò sí iyèméjì bẹ́ẹ̀ni lásìkò náà yọ kábàámà nínú ẹ̀mí ẹ̀ wípé kí ló dé èṣù lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ gba iṣẹ́ rẹ̀ ṣe tó yọ wà kó àbámà nínú ẹ̀mí rẹ̀ yóò gbé ẹ̀mí ẹ̀ wò níbi tí tó ń rò nítorí ẹ̀mí ṣe nǹkan káwọn èèyàn ó lè lè mú àbí nǹkan báyẹn yọ wà yọ wà gbé àní ẹ̀mí ẹ̀ lọ sí pé òun ṣe torí tọ́lọ́run tí ó fi wẹ̀ tí ó bá wá lè jù kò burú láti ṣe àtàwù àwòkí torí pé tí ròyìnrò kékeré nínú ìmọ̀ra èèyàn lè ṣe àwọn olùkọ́ sí àkọ́ọ̀tù ẹ̀ tí ọba tó kó sí kó tó pàtó ló ṣe máa kéwòn ẹ̀ lọ́wọ́ so èsù lásìkò yẹn sáré táwọn afá wípé èèyàn lè kí òun ju agbára ẹ̀mí ẹ̀ lọ láti ṣe nǹkan ẹ̀jọ̀ tó lọ lọ. for example magreth ń sìn kéèyàn ṣe lè tẹ́ ìmọ́mà kó fi kí òun ó sì kó àgbè tẹ́ ìmọ́mà yóò kó fi kí ìṣá torí pé ìmọ̀ra àsìkò kékeré lò ó pé agbẹ́gbẹ́ Thank you.

jẹ́ pé kò ṣe tí a sọ̀rọ̀ lórí ẹ̀ ni mo fẹ́ kí a béèrè lórí tí a sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìkírun papọ̀ àìdá magrib àti ìṣá àbí àgbóò àti àlàásì ní àsìkò téèyàn bá ń gbé ilé téèyàn wà ilé láì jẹ́ pé wà ní ìrìn àjò ó ní àwọn ìdí tó máa ń fà ìdí tó máa ń fà nínú àwọn tí àwọn ṣe àlàyé òun náà ni òjò àbí ẹ̀sùjò àbí òkun òkun tó lágbára débi pé téèyàn bá ń lò wọ́n lọ sí mọ́sálásí kò ní lè lọ torí bóyá ojú ọ̀nà àbí nǹkan àbí òtútù àwọn nǹkan tó sálẹ̀ ṣe ìnira fún èèyàn láti wá sí mọ́sálásí àbí lẹ́yìn ìgbà tí ó ti kírun mọ́gbé ìjọba èyí ló lè jẹ́ kí a da èrò pọ̀ ṣùgbọ́n àwọn mẹ́jẹ̀mú tẹ́wọ̀n àfáàṣe lórí ìdá èrò pọ̀ yìí ó pọ̀ débi pé wọ́n fẹ́ kọjá pé èèyàn kàn máa ṣe nǹkan láì jẹ́ pé èèyàn ṣe lórí ẹ̀tọ́ torí pé ìdẹ̀kùn lásán ni eléyìí ọlọ́lọ́run ṣe fún wa ṣe tó bóyá ó jẹ́ ọ̀ràn ẹ̀yẹ̀ lórí so ohun tó bá sì jẹ́ ìdẹ̀kùn ohun tá a fẹ́ náà ní ká ṣe so tí a bá ṣe sí aburú bẹ̀ so nínú àwọn tí àwọn olùmọ̀ tó máa ń ṣàlàyé ẹ̀ ni pé aláti wo àsìkò tí a kírun tí a bá ní àníyàn pé a da ìrun méjì pọ̀ ìrun àkọ́kọ́ yẹn ọ̀ ní kí ní àsìkò rẹ̀ alákọ̀ọ́kọ́ á kì í ní ni rẹ̀ ní ìkẹyìn tí ó fi jẹ́ pé nígbà tá a bá kírun magrib yẹn àsìkò iṣẹ́ iná ó ti máa wọlé tí ó bá wà ní àbí tí ó bá ṣùgbọ́n nígbà tí a ń kírun lọ́wọ́ ó ní ìdàlúrí yẹn ṣẹ̀ṣẹ̀ wọlé kìí ṣe pé kó tó di pé àkọ́kọ́ kò sí àbúrú láti jẹ́ pé adarí yẹn pọ̀ torí àwọn tó bá jáde lọ lé tí wọn ní lè padà wá ẹlòmíì sì ni gbogbo bó sì bóòtò tí ń rọ̀ ní kò lè dá dúró nínú mọ́síláṣí ọ láti padà lọ sílé bóyá torí àwọn bíẹ́tì sí méjì ṣùgbọ́n n tẹ́ ẹ ṣe tẹ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ kí ti yín ẹ̀yin náà ṣe àṣìṣe torí pé imam olóniláṣẹ torí pé nígbà tó ní àwọn ọ̀dà ìrùn pọ̀ ní òní o bóyá ó ní ti orí ìdí nìkan tó gbà pé àlékèrò pẹ̀lú ìwẹ̀ torí pé ìmọ̀ra ńlá tọ̀ ní kékeré ti wọnú ẹ̀. yíyà láti kírun rẹ̀ láti kírun yẹn láti fi imam ẹ̀ ya orí àwọn mùsùlùmí torí pé imam ó lè má jẹ́ òní nǹkan ni a ní àwọn tí wọ́n tẹ̀lé òun náà pé imam la wà so ẹ ti pín sí méjì nu so ẹsẹ pínpín sí méjì yun ó ga jù orúkúsọ̀ tí ẹ fẹ́ mú tẹ fẹ́ ṣe yẹn lọ torí ẹ ti pín ẹ̀yin ìjọ tẹ̀ ń kírun mọ́sálásí yẹn ti pín ayé sí méjì pínpín méjì yun òun ló burú ju ládàá tẹ fẹ́ rí gbà níbi àjẹrùn pọ̀ lọ sọ àlàyé ló láti wá fún imam láti fi mọ pé kò burú láti jẹun ìrún pọ̀ tí àmì tí ohun tó bá tó bí o nǹkan bí tí ó ṣokùnfà rẹ̀ tó bá wá kó pé agbọ́mìlẹ̀ tó kò dá láti wọ́n pé ẹ fi imam sẹ́gbẹ́ àtàwọn tó tẹ̀lé imam ẹ̀yọ́ wà kírun tí ẹ bá kúkú tẹ̀lé imam tí àsìkò iṣẹ́ bá tó ẹ kírun ẹ wà wá wọn tí wọ́n máa ìdájọ́ yẹn nínú yín láti ṣe àlàyé pẹ̀lú tó ìmọ̀ ní ọ̀nà tí ó gbà ní ní ọ̀nà tí ó gbà jẹ́ àbùkù tí ó fi parí iṣẹ́ náà kò sí tí ogun ìṣẹ́ àbẹ́mọ̀ gba àsìkò ìrun tí last one inshallah náà àníyàn náà ọmọ ẹ̀dẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀gbin òun náà fún rẹ̀ ọ̀nà àwọn kọ́ńsítà tó fún wa ní àyè ní ìta lè fi ṣe tí ọ̀rọ̀ sí i ṣe stage man kan àmú ìta láti fi fa ibi tí ìjọba wà bẹ́ẹ̀ náà ibi ẹ̀tọ́ ìtọ́jẹ́ bí sẹ́rí ọkọ̀ tí wàsíwàsí tó bá jẹ́ lógún gbogbo iṣẹ́ tí ń ṣe pátá ní ọwọ́ kódà níbi àlùwàlá tí ó máa ń ṣe àlùwàlá àwà kan kò ní tí ìsàlùwàlá tán torí pé kí ní ẹ̀ ti di àìsàn fún so ká mọ̀ máa gba èṣù láàyè ó dá mi lójú pé ẹni ó gbéra ńlé rẹ̀ tí ń bọ̀ mọ́sálásí kò sí lórí oorun àbórí oorun lọ́wà ni ó wà nínú ẹ̀mí ẹ̀ tó ń bọ̀ wá sí mọ́sálásí láti wá kí òun ó sì mọ kí ni irun tó ń bọ̀ wá kí so ohun tí a fẹ́ jù òun ni kọ́ pé àníyàn yẹn yọ tẹ̀lé títí ó fi wá gbé irun tó fi ṣe kábàrà ṣùgbọ́n kọ́ wá sọra rẹ̀ bí pé ẹni tí ó máa ṣe iyèméjì pé òun dà ní àbí kò òun dà ní ọ̀dà ní ọ̀sọ̀ iyèméjì rẹ̀ lọ́sọ̀ọ́nù wọ́n á mú ẹ̀sìn ní òun dáadáa òun kí wọn àbúrò mi àbí òun kí wọn àṣà ṣùgbọ́n tó bá gba èṣù láyè tó yọ kan ó lè járun yẹn tí ó lè wá dàdí ẹ̀mí nígbà tí ọba máa kí òun skámọ́ bàbá èṣù láì rí àwọn nǹkan báyìí radiograft ẹni ọjáde ilé ẹ̀ tí ń bọ̀ wá mọ́síláṣí ọmọ tí ń bọ̀ wá sí n tí ń bọ̀ o sí ohun gan gan ní jẹ́ àníyàn ó ti dàníyàn lú ọkàn rẹ̀ pé mo lọ mọ́síláṣí o òdìgbọ́ ọba sọ sẹ́nu ó sì sàlùwàlà wọnú mọ́síláṣí yóò gbẹrun gbogbo ẹ̀ lọ́wọ́ nínú ọkàn rẹ̀ kó fẹ́ kí o ṣùgbọ́n kéèyàn tún dá ọpọlọ rẹ̀ padà lásìkò tó bá fẹ́ ṣe takbiratul ihram òní tá a fẹ́ jù so tẹ́lẹ̀ yìí wọ́n bá ṣe kọ́mọ́ dára ẹ̀ láàmú pé bọ́yá wò ó dàníyàn ó ti dàníyàn ó ti dàníyàn bila shak wallahu a'lam. سبحان ربك رب العزة عما والسلام على المرسلين والحمد لله